الحمد لله بديع السماوات والأرض خالق الألوان والأشكال الصلاة والسلام على من تركنا على البيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك اللهم صل عليه وعلى الأصحاب والآل ومن تبعهم بإحسان في الأقوال والأفعال وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته أراكم الله سبحانه وتعالى وباتي وسيون دقوا كي أتما جاكا ينعويرو كي أتما سمي دي وجوني ọlọ́run Allah subhanahu wa ta'ala òun náà lọ́la tó yọ̀ǹda tí yóò bẹ̀rẹ̀ Ramadan ọdún fourteen forty three lẹ́yìn hijra anabi sallallahu alayhi wa sallam láti ìlú Makka dé títí lọ sí ìlú Madina láti ìlú Makka lọ sí ìlú Madina ọlọ́run bá iná lọ́ba tí ó tún yọ̀ǹda fún wa gbígba àwẹ̀ Ramadan débi tí àgbàdé yìí abẹ́lẹ́wọ̀n bá Allah subhanahu wa ta'ala kójọ jàre kí ó jẹ́ kí ẹ̀mí wa kí orí ẹ̀yìn èso àdàbẹ̀lẹ̀ wọn Allah subhanahu wa ta'ala kí ó jọ jàre kó jẹ́ kí a gba ọ̀pọ̀lọpọ̀ Ramadan lórí ilé ayé eléyìí tí a ń gbà yìí àtàwọn eléyìí tí a ti gbà sẹ́yìn àtàwọn eléyìí tọ́nà ọba ní kí ló máa yọ̀ǹda fún wa nínú àwọn eléyìí tó kù ní sẹ̀mí ayé wa kọ́lọ́n kó ṣe ní iṣẹ́ tí yóò jẹ́ gbígbà lọ́dọ̀ wọn ọlọ́wọ́n bàbá subhanahu ta'ala mo jẹ́rìí pé kò sí ẹnìkankan tó tọ́ láti máa jọ́sìn fún lódodo àfi Olúwa Allah subhanahu wa ta'ala mo sì jẹ́rìí pé Ànábì sallallahu alayhi wa sallam ẹrú ọlọ́wọ́n bá òjíṣẹ́ ọlọ́wọ́n bá ni àlékún kí ọlọ́wọ́n bá nu ọlọ́wọ́n bá kó máa bá a síwájú ẹ̀dá Ànábì sallallahu alayhi wa sallam kó bá wọn aráàlú àtàwọn sàhábà àti gbogbo olùjọ́mọ́lé Ànábì sallallahu alayhi wa sallam títí di ọjọ́ ìkẹyìn a lónìí ti ṣe ọjọ́ kẹfà oṣù Ramadan ọdún 1443 lẹ́yìn hijira nabi sallallahu alaihi wasallam láti ìlú Mẹ́kà lọ sí ìlú Madina dánilẹ́kọ̀ọ́ tí ó máa wáyé ọ̀nà dánilẹ́kọ̀ọ́ tí ó gbajúmọ̀ láàrin wa tí a mọ̀ sí hadithu sabah fajiri talk ìdánilẹ́kọ̀ọ́ yìí gẹ́gẹ́ bí a ṣe máa ó jẹ́ ìdánilẹ́kọ̀ọ́ kan tí a ti máa ń kà fún wa oríṣiríṣi tí àwọn onímọ̀ nípa ẹ̀sìn Islam àwọn tí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala tó gbé àlámàrí ẹ̀sìn ìdarí ẹ̀sìn àtọ́lọ́run bá Allah subhanahu wa ta'ala gbélé e lọ́wọ́ àwọn tọ́lọ́run bá lè gbélé wọn lọ́wọ́ àwọn tọ́lọ́run bá Allah subhanahu wa ta'ala tó fi ṣe aṣíwájú olùkọ́ àti olùpèpè àtúlù rẹ àwọn èèyàn lójú ọ̀nà ìsìn ọlọ́run bàbá subhanahu wa ta'ala àwọn tíra tó kọ ọ̀nà ni àmọ́ ń kà gẹ́gẹ́ bí ìṣe sí wa tó bá ti wá dínú Ramadan báyìí a máa ń pa àwọn tíra tí a ti ń kà tẹ́lẹ̀tẹ́lẹ̀ a máa ń pa wọ́n tì fún al-Qur'an nìkan yóò ti pé a wà dájú kọ tafsirul Qur'an al-Karim nítorí ìtẹ̀sà alukur'an karim fún oṣù ramadan eléyìí tí a wà nínú èyí torí pé oṣù yìí oṣù alukur'an ni. náà alábẹ́ báyìí sọ́rọ̀ tí a ti tafsiru ẹ̀ lọ́wọ́ wọn ni suratul ghashiya suratul ghashiya wọn ni sọ́rọ̀ tí a ti tafsiru ẹ̀ lọ́wọ́ ní àná àdúró sórí ayé ẹlẹ́ẹ̀kẹtàlá nínú Suratul Ghashiyah lónìí pẹ̀lú gbẹ̀nà ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala a máa tẹ̀síwájú látòrí ayé ẹlẹ́ẹ̀kẹrìnlá nínú Suratul Ghashiyah àwọn àlàyé tí a ń bá bọ̀ níbi tí a bá tafsiru dé nǹkan tó lọ́wọ́ Allah subhanahu wa tó ń sàlàyé fún wa òun náà nìyí sifatul janna sifatul janna àwọn òròyìn aljanna eléyìí báyìí nínú àwọn nǹkan tó ṣe kókó nínú iṣẹ́ da'wa ìpèkèsójú ọ̀nà náà Allah subhanahu wa ta'ala òun náà ní kẹ́ ìròyìn fáwọn èèyàn ibi tẹ́ ń pè wọ́n sí ibi tí ẹ fẹ́ kí wọ́n ṣe alápàǹtètè rẹ̀ ibi tí ẹ fẹ́ kí wọ́n kí wọ́n gbé nǹkan tí ẹ fẹ́ kí wọ́n rí nínú àwọn ìjọsìn tí wọ́n ń ṣe tó kẹ́ ẹ pè wọ́n kẹ́ ẹ ròyìn àwọn nǹkan yẹn fún wọn tó ń bá ti mọrú àwọn nǹkan yìí kò sí bí ìjọsìn yẹn ṣe lè nira tó nǹkan tí òun jẹ́ kí ìjọsìn yẹn kó ní wọn lára mọ́ nìyẹn nítorí pé wọ́n ràn kan nǹkan tó ju ìnira tó ń rí níbi ìjọsìn yẹn nítorí jùlọ náà mọ̀ ọ́n kan ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ọba tó nífẹ̀ẹ́ wa púpọ̀ ni ìfẹ́ tọ́lọ́run ọba Allah subhanahu wa ta'ala ní tiwa olùfẹ́jẹ́ tọ́lọ́run ọba Allah subhanahu wa ta'ala ibi tó fẹ́ ká gbé fífi ń pè wá sí inú gbádùn ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó fẹ́ ká gbé nù nira ọlọ́run ọba ó ká jìyà nítorí ọlọ́run ọba Allah subhanahu wa nítorí àánú rẹ̀ tó pé lórí àwọn ẹ̀dá rẹ̀ òfìjẹ́ pọ́lọ́run ọba àwọn ìròyìn iná eléyìí tọ́lọ́mọ bàrí kí láfẹ́ ká jìnà sí ká lè jìnà sí táwa náà bá gbọ́ ẹ̀mí wò kọ́ àwọn iṣẹ́ tí wọ́n máa ń mú yàn wọ iná yẹn ọlọ́run bàrí kí ló tún wá sàlàyé àwọn iṣẹ́ yẹn fún wa nítorí ká lè jìnà sí ni ó túmọ̀ sí pọ́lọ́wọ́n bá lọ́ subhanahu wa ta'ala kò fẹ́ aburú fún wa ọlọ́run bò fẹ́ nira fún wa ọlọ́run bò fẹ́ ìpalára fún wa àwọn nǹkan tó bá lè kó ìpalára bá wa tó wá sì lè kó parun bá wa nílé ayé àti ní àlùkìyàmù ẹ pé ọlọ́run Allah subhanahu wa ta'ala yóò ṣàlàyé rẹ̀ fún wa ní àlàyé tí ó yé yékéyéké gbogbo tí ó bá jẹ́ ojú ọ̀nà àparun nílé ayé ọlọ́run bá lè fẹ́ ju rẹ̀ fún wa pé àwọn ojú ọ̀nà yẹ márùn-ún ojú ọ̀nà àparun ojú ọ̀nà parun ni àwọn nǹkan tó bá jẹ́ ntí máa ń pani ọ̀run lálùkìyàmà ọlọ́run bá lè kí ló lè wà jìnnà sí àwọn nǹkan tó wá jẹ́ ojú ọ̀nà ọ̀la nílé ayé àtàlùfẹ́yàmọ̀ náà bójú rẹ̀ fún wa ẹ̀rí pé téèyàn bá rí ẹni tí ó bá ń rìnyàn báyìí ẹ̀rí pé ẹni tó nífẹ̀ẹ́ yẹn ẹni tó nífẹ̀ẹ́ yẹn irú wọn ni wọ́n yìí fẹ́ parun fún yàn sábàárì nǹkan tó lè kó parun bá yàn wá lé yàn jìnnà sí wá kìlọ̀ fún yàn nípa rẹ̀ wá fi nǹkan yẹn mọ yàn nítorí kí yàn lè sá fún sábàárì nǹkan tí ó ṣe yàn láǹfààní wọ́n á gbẹ̀yàn lóǹgbẹ láti ṣe abẹ́ẹ̀kọ́ ni sọlọ́wọ́n bá Allah subhanahu wa ọba tó láàánú wa wa gan lọ́nà ọba tó láàánú wa jàwọ́ bí wa lọ́nà ẹ̀wọ̀ bá lọ́wọ́ bá Allah subhanahu wa bó ṣe máa ń rí wa ọlọ́wọ́n bá ọ̀fẹ́ kí parun látara kọ́lọ́wọ́n bá ọ̀fẹ́ parun látara kọ́lọ́wọ́n bá nífẹ̀ẹ́ wa látara kọ́lọ́wọ́n bá kó fẹ́ dáadáa fún wa mo lọ lọ́wọ́ balẹ̀ kíláṣí máa ń ròyìn fún wa àwọn ròyìn àlìjẹ́nà eléyìí tó lọ́wọ́ balẹ̀ subhanahu wa ta'ala fẹ́ kí ó jẹ́ ibùgbé ẹnìkọ̀ọ̀kan wa. jama'a sílẹ̀yìn gbogbo àwọn àlàyé tó lọ́wọ́ balẹ̀ kíláṣí ṣe nínú alukur'an tó lọ́wọ́ balẹ̀ kíláṣí nípa náà àtàwọn àlàyé tó ṣe nípa àlìjẹ́nà yìí ìjọ yẹ kẹ́nìkan tí kò bá fẹ́ parun sọ yẹ kẹ́nìkan tún sọ yẹ kẹ́nìkan tún kó tún kó tún máa ṣe àwọn nǹkan tí ó kó parun bá bí ẹ̀rí bí kò yẹ torí bí Al-Qur'an tó náà bá lè jẹ́ lásọ kalẹ̀ ọlọ́run bá sọ kalẹ̀ fún gbogbo wa ni kò ń ṣe pé àwọn kan ni wọ́n lè kà á ọlọ́run bá lè jẹ́ láhànà kíkà rẹ̀ fáwọn míì gbogbo wa náà la lè kà á lè mọ̀nà láti bẹ̀ so ọlọ́run sì tún júwe rẹ̀ fún wa ó tún sàlàyé rẹ̀ fún wa pé tíra yìí ìmọ̀nà ni tíra yìí ìmọ̀nà ni tíra yìí àánú ni tíra yìí ìkẹ́ ni ẹ máa ka ẹ sì máa tẹ̀lé ọlọ́run bá nìkẹ́ tó pè wá lọ síbi tíra yẹn ẹ gbà á gbọ́ abẹ́ ẹ̀kọ́ ni so ọlọ́run sì fi ta gbogbo wa lọ́rẹ ó sọ kalẹ̀ fún gbogbo wa sì fún gbogbo nígbà láàyè káwa náà ká ṣe kí ni ká wáyé mọ̀ nípa tíra yẹn ká lọ kẹ́kọ̀ọ́ nípa tíra yẹn ká fi mọ ntọ́lọ́mọ balẹ̀kẹ́lá ń sọ mbẹ́ ká fi la ẹ̀mí ara wa. ṣùgbọ́n báwo làwọn èèyàn ṣe ń lò pẹ̀lú alukur'an lónìí ṣé bí wọ́n ń borí kúrò ń bẹ̀ ni tẹ́ bá ń pè wọ́n lọ síbi tẹ́ bá ń pè wọ́n síbi alukur'an ẹ rí i pé àwọn ó sì máa ṣe kí ni wọ́n ó sì máa jìnnà wọ́n máa sẹ́rí padà kúrò níbi alukur'an tẹ́ ń pè wọ́n sí. nítorí kẹ́nìkan kan má bàa parun ọlọ́run bá lè kílá tó wá sọ àwọn olùkọ́ tí ó wá sàlàyé alukur'an fún wa tí ó pọ́ ọlọ́run bá lọ́sọ̀ máa ń sára sí mọ̀ wípé a lè gbọ́ yé láì lólùkọ́ tí ó sàlàyé ẹ̀ fún wa ọlọ́run bá lè tó wá rán anabi sallallahu alaihi wasallam ẹni tó fi dáa jùlọ ẹni tó fi ń dáa jùlọ ẹni tó nímọ̀ jùlọ ẹni tó dá láhán jùlọ ẹni tí ó mọ ọlọ́run ọba jùlọ nínú àwọn ẹ̀dá ọlọ́run bá tí ó lóore jùlọ lọ́lọ́wọ́n bá lè kí látún gbé dìde fún wa láti máa wá sàlàyé nípa Al-Qur'anul Karim fún wa láti pé gbogbo àwọn eléyìí ni ó ń túmọ̀ sí àánú ọlọ́wọ́n bá lórí ẹnì kọ̀ọ̀kan wa ni àbí náà níta ń bá lọ ni wípé nǹkan tọ́lọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala tí ó ń sàlàyé fún wa láwọn ibi tí àwọn abalabi tá a dé nínú Suratul Ghashiyah yìí òun náà ni sifatul janna àwọn òròyìn àlìjẹ́nà kí ló fà tọ́lọ́mù balẹ̀ kí láfi ń rìn àlùjẹ́nà fún wa ṣé bí nítorí kó lè bá ṣe wá lójú kòkòrò wíwá ni torí tá a bá ti mọ owó àwọn ìgbádùn tó wà ń bẹ ẹ̀mí wa ó lè ẹ̀mí wa ó lè fà lọ síbi pé ká kásálápá ń tètè láti wà torí pàṣẹ rí ká àǹfààní wà ń bi ibi tọ́lọ́mù balẹ̀ kí láfi pọ̀ wá sí ibùgbé tọ́lọ́mù balẹ̀ kí láfi ká gbé ibùgbé tí ó sàǹfààní ni Qur'an tí ó fi mà wá ní ìmọ̀ tó ṣe pàtàkì òun náà ni sifatu aljanna àwọn òròyìn aljanna sọ eléyìí báyìí ìlànà tó dáa ni láti fi ṣe dáwà tẹ bá fẹ́ pè yàn lọ síbi kankan tẹ fẹ́ kéèyàn yẹ kó máa ṣe nǹkan yẹn ẹ jẹ́ kéèyàn yẹn máa àǹfààní tó wà níbi tẹ̀ ń pè sí ẹ ṣàlàyé àǹfààní tó wà ń bẹ̀ fún kó fi lè bá a mọ̀ wípé dáadáa lẹ fóun kó fi lè bá a mọ̀ wípé ìrọ̀rùn oríire lẹ́ ń fẹ́ fóun lẹ́ ń pè òun sí abẹ́ẹ̀kọ́ ni tẹ́bàdẹ̀ sọ fáwọn èèyàn fi kan sá fún nǹkan ẹ̀fà burú tó wà ń bẹ̀ hàn wọ́n ẹrù yẹn aburú tó wà ń bẹ̀ fún wọn kán lè bá a mọ̀ pé a àtàwọn tọ́níkà sá fún kínní àtàwọn wa ni wọ́n ń ṣe àtàwọn tó ń nífẹ̀ẹ́ wa ni ṣé ìparun tó wà ń bi nǹkan yìí lélẹ́yìí tó fi ní ká sá wọ́n lè bá mọ̀ pé ìfẹ́ wọn lèyẹn ní tí èèyàn fi ń pè wọ́n pé ẹ má rìn ojú ọ̀nà yìí ẹ má lọ ìlànà yìí ẹ má sọ àwọn iṣẹ́ wọ̀nyí ipa ọrùn ní ìgbẹ̀yìn rẹ̀ àwọn eléyìí ní kẹ́ ẹ ṣe ojú ọ̀nà ní kẹ́ ẹ rìn torí pé ọlà oríire òun náà ní ìgbẹ̀yìn rẹ̀ náà eléyìí báyìí jẹ́ àwọn ọ̀rọ̀ ìtìsíwájú fún wa so ká lè bá a ma pàtàkì nǹkan tó lọ́wọ́ Allah subhanahu wa ta'ala tó ń bá wa sọ bákan náà ká lè bá a mọ̀ pé àlìjẹ́nà ilé kan ni ibùgbé kan ni tọ́lọ́wọ́ bá àlékẹ́lá pánlé tó sì pàtàkì tọ́lọ́wọ́ sì máa ń pèpè lọ síbẹ̀ ọlọ́wọ́ bá àlékẹ́lá máa ń pè wá lọ síbẹ̀ so fi jẹ́ sí pọ́lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala nínú al nínú àwọn ọ̀rọ̀ rẹ̀ tó jẹ́ àwọn ọ̀rọ̀ àlúùlú ọlọ́run bá àlejò aláǹ pè wá lọ síbi àlìjẹ́nà ó dẹ̀ ròyìn rẹ̀ fún wa pé àwọn eléyìí náà àwọn ròyìn àlìjẹ́nà ìsinmi ọlọ́run bá àlejò aláǹ pèpè sí ibi tí ọlọ́run bá àlejò aláǹ pèpè sí nìyẹn ṣètọ́ ni tiẹ̀ ń pèpè lọ síbi iná abẹ́àtọ́ ni. ọlọ́run bá Allah subhanahu wa ta'ala sọ nínú àyà ẹlẹ́ẹ̀kẹrìnlá ọlọ́run ni wa akwábùn mawdu'a wa akwábùn mawdu'a nínú àwọn nǹkan tí ń bẹ nínú ọgbà àlìjẹ́nà tọ́lọ́wọ́n bá àlejò láti pèsè fáwọn olùgbé inú ọgbà náà kọ́lọ́wọ́n bá kó jẹ́kẹ́bí àtẹ̀yìn náà wà nù wọn. òun náà ni akwab òun náà ni àwọn ife ní tí Yorùbá máa ń pè ní ife òun náà ni tá a fi ń mú mi abẹ́ẹ̀kọ́ ni tábà sọ pé cup òyìnbó là ń sọ Yorùbá rẹ̀ ní kíni ife ń hmm, kílẹ̀ pé ẹ̀hẹ́ ìkéèmù so àwọn eléyìí báyìí wọn ni Yorùbá ń pè ní ìntàfin mumi nǹkan tààfin mumi nìyẹn á fún wa láwọn àǹfààní tó pọ̀ ń bí inshallah kẹrì alákọ̀ọ́kọ́ ni wípé ọlọ́run bá lè kẹ́lá ní wa akwáàbùn jamiu ni nínú àlìjẹ́nà a máa rí mbẹ́ akwab àwọn ife àwọn ife ìmumi hmm? àwọn ìkéèmù tá a máa fi mumi akwab yẹn ó jẹ́ jamiu fún kúùbù nǹkan tó ń pè ní alkúùb lédè ni al-abariqu allati la laha òun náà ni àwọn àgé eléyìí tí kò lẹ́nu ẹgbẹ́ àgé ma fi ń sàlùwàlá òun máa lẹ́nu àbí eléyìí tí ò bá ti wá lẹ́nu ẹ òun ni ike ike mu ife tá mu mi àbẹ́ẹ̀kọ́ ni òun náà ń pè bẹ́ẹ̀ ọlọ́ọ̀bá Allah subhanahu sọ pé mawdu'atun wa akwabun mawdu'atun so àwọn ife tọ́lọ́mọba Allah subhanahu wa ta'ala dá sínú ọgbà ìjẹ́nà tí àwọn olùgbé inú rẹ̀ ó máa fi mu àwọn nǹkan mímu yìí àwọn ike kan fẹ́ tí wọ́n ti gbé kalẹ̀ mọ̀ọ́dú àìtọ́ wọ́n gbé àwọn ike yẹn kalẹ̀ sí etí àwọn odò tí ń sàn àwọn ìtẹ́lẹ̀rú tí ń sàn níbi táwọn yóò ti mọ̀ mú mi wọ́n ti gbé àwọn ike yẹn kalẹ̀ síbẹ̀ kò níbi kó yẹ jẹ́ mú lọ́bẹ̀ pọ́ fẹ́ mú mi kó débẹ̀ kó mú ìkéèmù kó mú fetí ó fi mú mi ni Allahu akbar tọ́lọ́ wọn bá lè fẹ́ láti pèsè kalẹ̀ ẹ wò rọrùn àwọn ẹ̀kọ́ wà ń bí o mo sì ń padà bọ́ ọ. Naam ṣe wá rí ibi tí rọrùn yẹn wá tuntun wá lágbára dé ibi tí rọrùn yẹn tún lágbára dé ni pé gbogbo ìgbàkígbà tí àwọn olùgbé inú àlìjẹ́nà tó bá ti fẹ́ mú mi gbogbo ìgbà tó bá ti fẹ́ mú mi ní gbogbo ìgbà wọ́n máa bá a ní kíkún kalẹ̀ ní títí kí wọ́n ṣàmọ́ bú. tó wà láyé tí mo ṣe yìí àlìmọ́mù tọ́bárí ni wọ́n ṣe kéde pé mo mú alágbárí ara mi mo fẹ́ dé ọ̀rọ̀ mi mọ́lẹ̀ ni o pé ọ̀rọ̀ tí mo ń sọ ọ̀rọ̀ tó lókun dì ni o. àlìmọ́mù tọ́bárí sọ wípé wàá mawdu'atu wọ́n ní nǹkan tí wọ́n gbà lérò nǹkan tọ́nà bàrí kẹ́lá gbà lérò pẹ̀lú gbólóhùn rẹ̀ tó sọ pé mawdu'atun ó ní pé annaha mawdu'atun ala hafati al-ayni al-jariyati wípé àwọn ìkéèmù tí a ń sọ yìí àwọn ìkéèmù kan ní gbogbo ìgbàkígbà tí àwọn ọmọ àlìjẹ́nà bá ti fẹ́ mú mi wàjàdú á mẹ́lá mínẹ̀ṣọ̀rọ̀ wọ́n máa bá ní kíkún ni fún nǹkan mímu tọ́bá fẹ́ mu wọ́n máa bá ní kíkún fún nǹkan mímu tọ́bá fẹ́ mu ni gbogbo ìgbà tán bá ti fẹ́ mú mi ẹ gbogbo ìgbà tán bá ti fẹ́ mú mi wọ́n mú mi tán nísìnyí báyìí kíkún ni wọ́n bá nígbà tán fẹ́ mú mi wọ́n bá wọ́n mú tí wọ́n mú tán sẹ́n pé yọ mc àbí tí wọ́n bá tún fẹ́ mú mi míì wọ́n tún ṣe bá ní kíkún padà kìí pé nígbà tá a báwọn náà la múlẹ̀ kan tọ́tàn ẹ̀já bù míì wọ́n mọ̀ sáàbù wọn ni. kò sí wàhálà nínú àgbàlẹ̀ náà kò sí wàhálà kankan ẹ dákun ìbádùn wo ló tó báyẹn ìbádùn wo ló tó bẹ́ẹ̀ ìbádùn tó dópin nìyẹn ní àwọn àǹfààní tí mo wá ti sọ fún wa pé à ń padà bọ̀ wá lórí ẹ̀ òun ni pé sẹ́rí nínú àwọn nǹkan tí èèyàn máa ń ní nílé gẹ́gẹ́ bí ọmọlúwàbí tọ́mọ èèyàn ní bùkátà sí òun ni ife tá a fi mọ̀nù ó ṣe pàtàkì gan nítorí wípé ibi nítorí pàtàkì rẹ̀ àti bùkátà ọmọ ẹ̀dẹ́ ènìyàn sí ife torí pé kálíbà tẹ̀mí ọ̀rùn a ní bùkátà sí nǹkan yẹn lọ́lọ́run bàlíkíra tó fi dá sínú ọgbà ìjẹ́nà nígbà tọ́lọ́run bàlíkíra bá wá dá sínú ọgbà ìjẹ́nà ẹ̀dàkùn tó tọ́lọ́ ma ṣé kìí ṣe pé ó wúlò fún wa ọlọ́run ti dáadáa mọ́ wa wípé níta máa fi mú mi o ẹ̀ẹ́n tí ó sì máa fi rọrùn fún wa ò ní ká nífe abẹ́ẹ̀kọ́ ni a jẹ́ pé ilé ayé náà èèyàn máa ra fe ni àǹfààní nù ilé ayé èèyàn máa ṣe fẹ́ ni ọmọlúwàbí ládélé rẹ̀ tá bá fe tá mú mi tí ó fi fe tọ́yá yìí bomi fún ni ìjẹpá àfẹ́ mú mi lọ́wà ní ẹgbẹ́nu sí báwọn náà ẹtì ẹnu bọ́ látà ìṣẹ̀yẹ ẹmọ̀ sí wọn tó bá jẹ́ yẹ ni ọlọ́run ti dá pé ká máa tẹnu bọ́ tó bá yìí tẹnu bọ́ kò ní kó yẹn rira ó dà omi tẹ́yẹ bá tẹnu bọ́ tó bá mu ìyẹn lè mú ìyẹn sì ní kó yẹra pé ẹyẹ lọ tẹnu bọ́ ṣùgbọ́n tọ́mi ìyẹn bá tẹnu bomi bọ́mi yẹn ti dá ayé yẹn lọ́hùn àbẹ́ẹ̀kọ́ yìí àwọn fẹ́ bomi jẹ́ fún wa ni <laughs> ẹ̀wọ́n ti wá ẹ̀hẹ̀n wọ́n ni wọ́n ti wá tutù báyìí ó ti wá ó ti gọ̀ báyìí wọ́n ń gbẹ̀nu bómi wọ́n lè fún ní ládìgàn níjọ́ torí bí kò yọ mẹ̀dé ènìyàn kò pọ́n mẹ̀dé ènìyàn lé tó bá fẹ́ mú mi kọ́ mọ̀ mú kọ́ mọ̀ mú pẹ̀lú ṣe abẹ́ẹ̀kọ́ ni ẹ̀hẹ́ àǹfààní nù ló fi jẹ́ pé àwa tá àbá tí ì nífe ńlé káṣe kí ni nígbà lọ ra pé ẹ̀rọ ọmọlúwàbí máa ń nífe ńlé ni ṣé wá rí tọ́lọ̀ bá tó wá tànà wa ẹ̀tún já tán rẹ̀ lè tọ́ yá yìí ṣẹ́wọ̀n pé ọlọ́run bá nìkẹ́ lápá wọn mànẹ́bí adámàdé púpọ̀ nígbà táwa tó bá fi kan lé rẹ̀ tó yẹ pé òun tó ní ní kéèyàn máa bì ni omi gò tiẹ̀ ní wùyàn mú pé àfà mú ti yóò yìn tiẹ̀ mú mi mọ́ kò gbé mi mọ́ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni wá bómi wá ògbẹ́ bí ti sá lọ lẹ́yìn ọ̀sìn lẹ́yìn gbẹ̀ngbẹ̀yìn lọ́wọ́ ń gbẹ ní tòótọ́ ṣùgbọ́n bẹ́ẹ̀ ti wáyé ẹ̀rọ pé mo ti mú ni kí lọ́ba ọlá pẹ́mi rẹ̀ kọ ife òun ìfẹ́ lọ bẹ́tẹ̀ rí gbogbo ìfẹ́ náà ní gbogbo ẹ̀ ní gbogbo ẹ̀ yìí ní gbogbo ẹ̀ yìí fẹ́ǹsì màmí ẹgbẹ́ mi nínú rẹ̀ yìí wọ́n ń jubiléètì so ìfẹ́ tó bá yá yìí bákan náà gbogbo ẹnikẹ́ni tó bá ma àlejò ṣe èèyàn máa ń nífẹ̀ẹ́ àlejò náà lé ó ti yé ìfẹ́ àlejò èèyàn máa ń nílé nítorí pé nínú àwọn nǹkan tó ṣe pàtàkì ni nínú àwọn nǹkan èlò abẹ́ẹ̀kọ́ ni ẹni tó bá sì jẹ́ ẹni tó bá jẹ́ ọlọ́rẹ yóò ti máa yóò láwọn nǹkan ìsàlejò lé nítorí pé ẹni tí máa ń tọrẹ ni pé ẹni tó bá jẹ́ ọlọ́rẹ yẹn yóò ní nǹkan ìsàlejò lé torí pé ó ti ó ti fi ìrònú pé wọ́n máa lálejò ó ti fi sínú gbogbo ìṣẹ̀lẹ̀ ayé rẹ̀ tó bá gbàlejò kò ní bá lójijì ló jẹ́ báyìí sì tó àwọn tó bá mọ yá yìí wọ́n máa láwọn fi tí wọ́n fi mọmi lọ́tọ̀ wọ́n tó láwọn fi tí wọ́n fi mọ àwọn nǹkan ní ẹlẹ́rìn dòdò àbẹ́ẹ̀kọ́ ni tẹ́ pẹ́ sábà tó dà sí ìfẹ́ dáhùn pé wọ́n lọ́hùn ah, ilé ayé yìí náà máa tó máa yá yìí náà ọlọ́run máa kẹwàá àbí so láwọn ife tí wọ́n ṣe pẹ̀lú gíláàsì tó ṣe dáadáa bẹ́ẹ̀ náà ni nínú àwọn nǹkan tátorí náà àǹfààní ni pé àtọ́dá kọjọ́ sí wípé èyí ò nídìí kan tíyàn ti pẹ̀pẹ̀ sí omi kalẹ̀ sí bẹ́yà bíi jọ́ọ̀gì ẹ̀rí pé wà àkọwábùn mawdu'a wọ́n ti gbé kalẹ̀ síbi téyàn ti máa mú mi abẹ́ẹ̀kọ́ ni ẹ̀ àwa náà máa ní jọ́ọ̀gì lé ni ọ̀làjú àwa mùsùlùmí la ní tó ṣe fáwọn èèyàn kan tí ò nílàkàyè kan kèfèrí kan ní máa ń sọ fún wa pé jọ́ọ̀gì kìíní kan kẹ́ tó sọ fún wa pé jọ́ọ̀gì kọ̀ránì jíjẹ́ kó yọ ayé pé nínú gbádùn ó ní pé kéèyàn fẹ́ mu mi kó sì bá omi níbi tí ó ti mú pẹ̀lú àwọn fi rẹ̀ àbẹ́ẹ̀kọ́ ni. bá a bá tiẹ̀ lẹ́ni tí ó mọ̀ ṣe fún wa nítorí pé inú àlìjẹ́nà aláhùn tí ó mọ̀ ṣe àbẹ́ẹ̀kọ́ ni tí ó mọ̀ pọ́n kalẹ̀ bá a bá tiẹ̀ lẹ́ni tí ó mọ̀ pọ́n nígbà tó yẹ pé a ti ní nǹkan kan tó tóbi tá a bú sí fẹ́rù mẹ́rin bá tó dé ó yìí jẹ́ sí pé àwọn àgé kan tó ṣe dáadáa àwọn àgé kan bẹ tó máa ń ṣe bí jọ́ọ̀gì náà òun náà la fẹ́ tó ṣe gbé sáàrin tátù kọ́ọ̀bù sẹ́gbẹ̀gbẹ̀ rẹ̀ gbogbo yóò náà yáyì àbí ọ̀yá yìí owó mélòó náà láti rà owó kékeré náà ni àìsàn nẹ́kà kan ni owó tá à ń sọ yìí ìyẹn lè má nà five thousand kan àbẹ́ ni tí o fi rẹ̀ lè tó tọ́ bójú mọ́ díẹ̀ níwọ̀nba so àbẹ̀ka àyíká nǹkan yẹn kún nígbà míì ní máa ń fà á so tó fi jẹ́ sí pé ẹwà kéèmù sí ilé ẹlòmíì ẹfẹ́lẹ́ náà mú táàmọ́ fi múnù yóò wá gbé yàn jáde òun ti hàhà láì fi wọ lọ sádúré rẹ̀ fi mú mi láì tẹ́sí <laughs> lòun ti ra bàtà so gbogbo àwọn kíní yẹn ó ṣe pàtàkì gan so ká mọ̀ yí pé gbogbo àwọn kíní náà tẹ́mọ̀ tọ́nà ọba àdékẹ́lá bá ń sọ fún wa bọ́n ti sẹ́ẹ̀tì àlùjẹ́m náà àì ó yẹ ká lè káwa náà lè gbọ́ yé pé ó ké tábà sọ pé ìrọ̀rùn lílé yìí wọ́n yìí sẹ́ẹ̀tì àlùjẹ́m náà bẹ́ẹ̀ tí haram ní káwa náà sẹ́ẹ̀tì inú ilé wa bẹ́ẹ̀ nílé ayé ni báwo bá tiẹ̀ lè rírú ẹ̀ ṣe a sì lè rí tó súnmọ́ bẹ́ẹ̀ abẹ́ẹ̀kọ́ ni so nígbà tí ibùgbé tó bá dáa tọ́nà ọba ń ròyìn rẹ̀ fún wa pé má ṣe ṣe rèé ọyẹ káwa náà mọ̀tí ah, báwa náà bá fẹ́ gbé gbígbé tọ́ dá o àwa náà amúnibùkátà sí irú nǹkan o pòròpó so eléyìí báyìí àwọn àǹfààní ni àwọn àǹfààní ni tó yẹ sí wípé a ń láti a ń láti a ronú sí kákẹ́kọ̀ọ́ ń bẹ̀ torí pọ́nà ọba Allah subhanahu wa ta'ala ó ń kọ́ wa lẹ́kọ̀ọ́ ni ó sì ń ròyìn àwọn nǹkan tó jẹ́ yóò rọrùn tá pàdé náà jẹ́ náà àbí ẹ̀kọ́ ni fún wa ọlọ́wọ́ àrígá náà sì ní ilé ayé náà ní ìrọ̀rùn náà ló fẹ́ fún wa jẹ́ sáà sí ìnira àbí àwọn nǹkan tó sì dá fún wa iná táà ń lò iná ó dá fún wa nítorí ìrọ̀rùn wa náà ni kálíbà gbélé ayé ìrọ̀rùn náà ni owó tọ́nà bá lè kẹ́lá fún wa ṣe nítorí kálíbà gbélé ayé ìrọ̀rùn ni ìmọ̀ tọ́nà bá fún wa ṣe nítorí pé kálíbà lò láti gbígbé sí ayé ìrọ̀rùn náà ni àbí ẹsẹ̀ kò sí kẹtó burú bẹ̀ táwa náà bá ni mọ́ láti so ọlọ́run bó yóò bà ṣeré wa ọba wa tàbá tí ní kéèmù nítorí náà ká lọ́ra ṣe ti gbọ́ naam ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala sọ pé wánà máa rí kò mọ̀ kó fàtó nínú àwọn nǹkan tí ń bẹ nínú ọgbà àlìjẹ́nà nínú àwọn nǹkan tí ń bẹ nínú ó ní kí ni wànàmárikù mọ̀ kí náà ń pè ní namarik ó ti bá yín sí òun náà ni alùwàsá ìlú alùwàsá ìlú jamiu wisada ìlò ìrọ̀rí ó yé bá yín sí nínú ọgbà àdìjẹ́mìnà ìrọ̀rí tó wà ń bẹ̀. so ṣẹ́rí nà máa rí kù yẹn jámẹ́ ìlọ́jẹ́ fún númúrúkọ̀ nùmúrú kọ̀tún òun lẹ́yọ̀ kan rẹ̀ jámù rẹ̀ nké ni anamariku namariku naam àwọn míì máa ń nùmúrú kọ̀ yẹn àwọn míì máa ń pè ní wọ́n máa ń fún nùn yẹn ní kẹ́sọ̀rọ̀ àti ọ̀rọ̀ yẹn wọ́n wà ní nímúríkọ̀ ó ti báyìí sí àwọn míì máa ń pè ní nímúríkọ̀ bó ṣe wá ní numrukọ bẹ́ẹ̀ náà máa ń pè ní kíni nimrikọ. wọ́n wá ní ọlọ́run bá nígbà sọ pé masfufatun ọlọ́run ní wà náà máa rí kù masfufatun allah akbar àwọn pílò tó tó sáfú sẹ́yìndì pílò tó tó sáfú rí ọlọ́run bá <laughs> àwọn pílò tó tó sáfú ń bẹ́nu ọgbà jẹ́nà masfufa wọ́n wá tò wọ́n ní sáfú masufa wọ́n tó wọ́n ní kíni ee eh, níta fi ń pò wọ́n ní pé táfi ní wọ́n tó sáfù nù wọ́n tó wọ́n ní sáfù sáfù yẹn ni pé wọ́n tó wọ́n ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ wọ́n tó wọ́n lọ sẹ́gbẹ̀ẹ́ ara wọn naam nínú àwọn ìgbádùn àkèyàmọ̀ nù àwọn pílò kan mẹ́láyé máa ń mọ́rùn-ún yàn kéṣe tàjẹ́ náà àbẹ́mọ̀ ilẹ̀ lómi ò fi láì kan máa lu pílò lé ayé ẹni máa wọ́n pé á ah, káàtó máa lu pílò lájẹ́ ẹni ọ̀rọ̀ máa rọ wá hún kí ẹsẹ̀ rúta ayé tí máa mọ́rùn ròyàn pílò alálùbáríkà lélẹ̀ tó yẹ pé èèyàn bí wọ́n bá lò gan àà ìgbà pé èèyàn fẹ́ tira ẹ̀ ní ẹ̀fẹ́ tira ẹ̀ ní káàdì káfọ̀kànbalẹ̀ kí ẹsẹ̀ lè tí máa mọ́rùn ròyàn ní ayé òun kì í sàwọn pílò onídùn àwọn pílò kan bẹ́ẹ̀ ní ayé lọ pé àwọn bẹ́ẹ̀ díá ló kú bẹ́ẹ̀rẹ̀ làwọn làwọn abúta lọ já àwọn mẹ́jà ló gùn tán máa ràn wọ́n wà lọ já kéékèèké wọ́n wà rán sọ sí ẹ̀yin òní mọ̀ pé jàǹbá ni wọ́n kú sí rẹ̀ ẹ̀yin mọ̀ bá wọn fóòmù onídàn tó bá kàn ya ìjọ kan tẹ́lẹ̀ nìkan níbo ni ló ti dé níbo ni ẹ̀mọ̀ wípé àwọn ẹyin tó ti wà nínú pílò yín ti ló bìnú àwọn ìbídọ́ bàrá pa alájáde ẹgbà lẹ́jọ́ ọ̀ràn nu ìdó àlìmọ́ zòró lé òun tó wá bàjẹ́ àmàtẹ̀lé ìwọ̀n mọ́sálásí <laughs> àyọ́ máa mú lẹ́yìn yẹn títí máa dójú yẹn káwọn yẹn máa múdùn lára yẹn àbí èké ti rú àwọn pílò yẹn yéé àwọn pílò onídùn kò sí àwọn pílò onídùn nínú gbàdúgbò náà àwọn pílò gidi kìí sáwọn pílò tó jẹ́ ká héètì pílò yẹn àwọn pílò kan bẹ tó yẹ pé amúnibíni pílò ni wọn amúnibíni amúnibíni ẹ máa múnú bí yẹn àtúwá amúnibú ni ètò máa ń mú àwọn ètò máa ń mú yàn bú àwọn pílò tó kù lọ́wọ́ àwọn pílò yẹn kọ́ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ní wànàmárìkù mọ̀sófàṣọ nínú ọgbà àlìjẹ́nà tó ní a ní àwọn kíni o ìrọ̀rí eléyìí tí wọ́n ti tò ní sọ́kú ní sọ́kú oye afáwọ̀ Abdullahi bin Abbas radiyallahu anhuma bá ti tú nìyẹn tó ti yé àgbọn ti tú nìyẹn àfáwà kọ̀tádà báwọn náà ṣe tú nìyẹn wípé ìtumọ̀ wà náà máa rí kó mọ̀sùkú fatun òun náà làwọn ìrọ̀rí eléyìí tí ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala sọ pé wọ́n ti tò sínú ọgbà àlìjánà tí ó máa jẹ́ ìgbádùn fún àwọn ọmọ àlìjánà nínú àwọn ìtẹ́rẹ́tẹ́rẹ́ nínú àwọn pílù yìí àwọn kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé bẹ́yàn bá fẹ̀gbẹ́ lélẹ̀ èèyàn máa ń forí lé hmm? tí orí yẹn gan máa ṣàdúrà fún yẹn pé ah, ọlọ́run yọ ọ̀dà fọlọ́wọ́ mi ibi tó gbé mi lè dà hmm? ẹ̀ǹkó lílá pẹ̀lú púpọ̀ kákan wá jẹun mọ́lẹ̀ bẹ́ẹ̀ náà ká gbórí lẹ́lẹ́ bá náà so orí náà fẹ́ kí atúnkóhun ní àpọ́nlé kan yàtọ̀ pé ah, èmi lọ bá ara ẹjẹ́ ìjọba tí n bá ti sùn tí gbogbo ara ti sùn ẹjẹ́ ìjọba so kama máa fún orí wa ní àpọ́nlé ọba mùrùpọ̀ dàbí ṣé bórí ìtẹ́rẹ̀ sí lọ́ba máa ń jókòó lé àbí títí orí wa náà bá jókòó lórí ìtẹ́ tó ga jara tó kù lọ níwọ̀n bá díẹ̀ hmm, tí ó sì tí àwọn tìmùtìmù tí ó ṣe ara lóore wọ́n bá kórè wa sínú ọ̀rọ̀ pé yìí ní ò burú jù àwọn kan sì tún bẹ pé pé bá fẹ́ rọ́ hà ẹ kàn gbé sí ẹ̀gbẹ́ kan ní ẹ lẹ́rọ̀ lọ́kúnlẹ̀ ẹ fi bírèsì ara yóò náà nínú àwọn ànàmárí kò ní wà ànàmárí kò ní masrufatun nínú àwọn ilé ìtàn tuntun kalẹ̀ náà ni so ó tún wá túmọ̀ sí wípé náà gbàlìjẹ́ náà yìí nítorí ọba àlekà fi gbé wá ní jamiu ni pé àwọn àwọn ìrọ̀rí tà ń sọ yìí pọ̀ ń bẹ̀rù wọ́n pọ̀ gan ẹ̀rí nǹkan ewu bọ́lá ọba Allah subhanahu wa ta'ala ti ń ròyìn ilé yìí fún wa ọlọ́run ọba àlekà wá fẹ́ ká gbé bẹ̀rù tẹ̀lé bọ́lá ọba àlekà fi ń lá wa lójú pé sẹ́tìrì ojú ilẹ̀ fi rí ète yìí ò ní bá ọlọ́run fẹ́ kéte wá bá ní ṣẹ́kẹ́gbà mí ìyẹn lè máa ròyìn nǹkan fún yàn hàn lè mà lásán tẹ́wọ̀n fi ah, rúbẹ́ ṣe ròyìn ẹ̀tọ́ iná ẹ̀sán kan lọ́dọ̀ àrẹ lẹ́mọ̀ náà ní ṣe bọ́wọ́ ọ̀tẹ́ ẹ̀yìn náà sì ti màpá àlè rí ẹ̀dàkùn ẹ mọ́ wà ní màjáre ẹ̀dàkùn ẹ dákẹ́ ẹ mọ́ sọ fún wa mọ́ ẹ̀ka máa mórí olú àrẹ wù mí. so irú ilé ìbáyìí sìn ọlọ́run bá àlékẹ́ láwọn ó ẹ̀ fún wa nítorí kálíbà sálápá ń tètè rẹ̀ ìṣẹ́lẹ̀ yóò ti ṣe tí mo fi wọ̀ àwọn sẹ́tí ó sì fi ṣe tí mo ṣe tí mo fi wọ̀ kéyìn iṣẹ́ tó rọrùn àmọ́ nǹkan tí ò ní jẹ́ kíyàn rí iṣẹ́ òní tí ò rọrùn mọ́ òun náà ni àwọn nǹkan tí yóò jẹ́ èrè jẹ lórí iṣẹ́ yẹn tí ò ní jẹ́ kíyàn ti rí iṣẹ́ yẹn yẹ́ bí pé iṣẹ́ kan tó nira ni mọ́ ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala tẹ̀síwájú ọlọ́wọ́n bá ní wazaradiyu mabthuthatun wazaradiyu naam ọlọ́run bá lọ́sọ́ máa dáná lọ́gbà jẹ́nà tá ń wí yìí á rí àwọn zọ̀rọ̀bíyù mẹ́bẹ̀tú tàtù Allahu Akbar á rí àwọn zọ̀rọ̀bíyù kí náà pè ní zọ̀rọ̀bíyù zọ̀rọ̀bíyù jamiu zirbiyani jamu kí ni mo pè zirbiya jamiu rẹ̀ ó ní zarabiyu Allahu akbar Allahu akbar ọlọ́run bá nìkan ń ròyìn àdìsẹ́nà gan wàláì ẹ wo bọ́lọ́run bá nìkan ṣe ń farabalẹ̀ tó àwọn ìròyìn yẹn ọlọ́run bá nìkan tó wá mọ nǹkan ròyìn ẹgbẹ́lẹ̀ ọkọ̀ kan ọlọ́run bá mú ọlọ́run bá nìkan mú lẹ́yọ kọ̀ọ̀kan fífi ròyìn rẹ̀ fún wa láwọn ròyìn tó yẹ pé yóò máa dùn mọ́ yẹn yóò máa wù yẹn gbọ́ téèyàn bá mọ̀ túmọ̀ rẹ̀ inú yẹ̀gọ́ ma dádùn bí ẹni pé ó ti jẹ́ ti ẹni so nǹkan tó ń pè ní zaroviyu tí mo ní jámẹ́ zibiya ni òun náà ni ìtẹ́ ìtẹ́ eléyìí tó fẹ́ ẹ̀ tó tún wá ṣe ṣe fáàrí ìtẹ́ tó fẹ́ tó ṣe ṣe fáàrí ó yẹ báyìí àti àwọn nǹkan tó jọ bẹ́ẹ̀ nínú àwọn nǹkan tó jẹ́ olówó iyebíye àwọn nǹkan tó jẹ́ olówó iyebíye tó lówó lórí nínú àwọn nǹkan téèyàn máa ń tẹ́ láti jòkó lé lórí ọmọ ànẹ́bí adámọ́ ọlọ́run pọn wálé wallahi ọlọ́run bá pọn wálé ẹwà wátà ìjòkó ní sinai orí ìtẹ́lá jòkó sí tó ń ti pé ká tó jòkó sórí ìtẹ́ àti kọ́kọ́ lẹ táìsì o àti kọ́kọ́ lẹ táìsì o àtúwà òkè táìsì náà tuntun kò tó kò tó lè pa wa létò náà àtúwà tẹ nǹkan lé lórí ìkẹta tó wá tẹ tó wá jẹ nǹkan yá yìí àbí ni èyí ṣe táà lọ jòkó sórí ìyẹ̀rẹ̀ ká ní lẹ́nu ebínú yẹ̀pẹ̀ lọ́rùn ti dá wa máa jòkó káàkiri ẹ̀ka ah, tẹmọ̀ pé àmì àgọ̀nù ah, àwọn ìjókòó bẹ́ẹ̀ àwọn ìjókòó bẹ́ẹ̀ tọ́bá ìṣe ń wírù nǹkan ah, bá ń ìjókòó bẹ́ẹ̀ yẹ so àpọ́nlé ni ọlọ́run bá nìkan fún ọmọ anábì ádámà ìdí púpọ̀ ni ẹ̀rín ti báyìí ẹ wò tẹ́ bá tún kí òun gan a tún tẹ́tẹ́ abẹ́ẹ̀kọ́ ni à ń sàpọ́nlé ara wa náà ni bàbá kí lórí rẹ̀ sọ́dọ̀ lóhun ọ̀gbá ni bá tún jókòó náà á tún tẹ̀tẹ̀ ìtẹ́ náà tún wá ṣe gíní ó tún wá jura wọn lọ bọ́lá ọba àríjábá ṣe kẹ́yìn sí abẹ́ẹ̀kọ́ ni so nínú ọgbà àlìjẹ́nà náà tó ní a tún ní àwọn zarọ̀bíyù àwọn ìtẹ́ tó pọ̀ mabusúsà wọ́n ti wá tẹ̀ ẹ́ wọ́n ti bá sáré wọ́n ti spread yẹ bẹ́ẹ̀ pé ní mabusúsà mi àwọn ìtẹ́ tí wọ́n ti tẹ́ kalẹ̀ ń bẹ nínú kí ni o ń bẹ nínú ọgbà àlìjánà ń bẹ nínú ọgbà àlìjánà oríṣiríṣi ìtẹ́ la nílé ayé àwọn àtẹ́kàn bẹ́ẹ̀ pé sẹ́ńtà pálọ̀ náà máa ń tẹ́ wọn sí àbí sẹ́ńtà ni ó wà ní ohun tó ń yáyí dáadáa tí wọ́n lọ sí orí bájẹ́ wọn fẹ́ ah, ah. lọ́run ká kẹwàá náà ni ìkànnà tó ń tẹ́ tó gbé dání tó gbé sẹ́ńtà tébù sí àbí láàrin sẹ́ńtà tébù ni wọ́n kàn máa jòkó lórí ẹ̀ àwọn kan máa wò ní àkàmì nínú wọ́n kàn máa dùn pé á nínú ibi ibi mọ̀ tún fáìn ẹ̀dàkùn sáà lè ya fọ́tò bíi kábi ṣe wallpaper <laughs> ibi tó dáa púpọ̀ o èèyàn gbọ́ wọlé gan ara èèyàn gbọ́ kọ́kọ́ balẹ̀ náà èyí gbó sinmi sára kí <laughs> ẹ̀wọ̀n náà so tẹ́yìn gan mọ̀ pé ah, àyè àpọ́nlé la wáyé ẹ̀yin gan orí yóò pè mẹ́ mí yẹn bá máa ń fi wọn wọn àjẹmí gba àwọn iṣẹ́ wọn wọn bí àwọn afárá sẹ́yìn rẹ̀ ti àkọ́ ah, báyà ká ìmúká máa ṣe nípa bí àyè àpọ́nlé la wáyé yàtọ̀ sí bí bọ́ọ̀lù gidi wẹ̀wẹ̀ ẹ máa gan lọ ẹ máa ń tẹ́gòrí tí àtẹ́ta ti bẹ̀rẹ̀ sí bí ibò mí aláàkàrà ọlọ́run bá kó sànú wa ọlọ́run bá lọ́sùn fún àrọ̀tàlá ní eléyìí náà ní nínú àwọn nǹkan tí ń bẹ́nu ọgbà àlìjẹ́nà ni wàzàrọ̀ bí yíó máa bẹ sí ìsàtún àtàwọn ìtẹ́ eléyìí tó wọ́n tó yáyì àwọn ìtẹ́ tó lọ́ṣọ̀ọ́ eléyìí tí wọ́n ti tẹ́ kalẹ̀ sórí ilẹ̀ nínú ọgbà àlìjẹ́nà Allahu akbar. ẹ tún wo bọ́lá wọn bá lè kí láti ń ròyìn ilẹ̀ lẹ́ àlìjẹ́nà àbẹ́ẹ̀kọ́ ni bọ́lọ̀wọ̀n bá dékẹ́lá tí ó ń ròyìn rẹ̀ pẹ̀lú àwọn òròyìn pé pé ó yáyì jẹ́ tàbáwò gbogbo àwọn òròyìn yìí àwọn anúwòrì pọ́lọ̀wọ̀n bá Allah subhanahu wa ta'ala ó ròyìn àlìjẹ́nnà ilé ìtọ́lọ́wọ̀n bá dékẹ́lá ti pèsè kalẹ̀ fún àwọn ẹrú rẹ̀ tí wọ́n jólùpáyọ̀ ọlọ́wọ̀n bá ọlọ́run bá ròyìn ẹ̀ pẹ̀lú àwọn ròyìn tó pọ̀ nínú àwọn ròyìn alápọ̀nlé oríṣiríṣi kódà ìgbà tó lọ́ba yìí kí ló bẹ̀rẹ̀ ọlọ́run bá jẹ́ kó yọ wípé àjẹ́nà gan ààyè tó ga ni ní záàtù rẹ̀ gangan záàtù mo ti mọ́ sàlàyé nǹkan tó ń pè ní záàtù fún wa bí tọ́ba ní fóònù orúkọ nìyẹn tọ́ba ní kẹ́ mú záàtù tí ń jẹ́ orúkọ yẹn wá sọ záàtù fóònù àbẹ́ẹ̀kọ́ ni so orúkọ ọ̀tọ̀ záàtù in tí ẹ wá porúkọ rẹ̀ yẹn pàápàá rẹ̀ ẹ wà mọ̀ jáde àbí pé kí náà ń pè ní fóònù ẹ wà ní ìwé ẹ bá dé fi hàn yẹn ìmọ̀ ìpè ó kọ yẹn ohun tí ń jẹ́ bẹ́ẹ̀ záàtù tí ń jẹ́ orúkọ tó sọ yẹn záàtù rẹ̀ rí so àlìjẹ́nà gẹ́gẹ́ záàtù rẹ̀ kẹ́ńpá àlìjẹ́nà orúkọ ni záàtù rẹ̀ gẹ́gẹ́gẹ́ bó ti rí gẹ́gẹ́gẹ́ tó ń sọ pé orúkọ tí ń tí ń jẹ́ àlìjẹ́nà záàtù tó ń pè lálìjẹ́nà ń tọ́ ga ni ibì kan tó ga ni ọlọ́run sì ròyìn rẹ̀ wípé ayé yìí ayé tó pa tí òfò kó òrùn bí ọ̀rọ̀ sọkúsọ ni ọlọ́run bá pọn lé débi tó gba ó pa sófo ó gbófo kó òrùn bí ọ̀rọ̀ sọkúsọ ẹ̀ lè gbọ́rọ̀ sọkúsọ náà àlùjánnà Allah akbar ayé ibi tí wọ́n ti sọ sọkúsọ ni. so ọlọ́run bá lè dá tó wá ròyìn àwọn omi ibẹ̀ pé àwọn omi yìí omi tí èé dúró ní gbogbo ìgbà ni omi tí èé dúró omi tí èé dúpin omi tí èé gbẹ ń lo omi rẹ̀ àárẹ̀ kọ́ni nínú àwọn ìròyìn rẹ̀ nìyẹn so ọlọ́run bàdé kí wọ́n tún wá ròyìn àwọn àṣà àwọn nǹkan nú ilé àwọn nǹkan ìsinlé lọ́jọ́ tó ń pè ní fọ́níṣọ̀ àwọn àṣàtù rẹ̀ ọlọ́run bàdé kí wọ́n tún wá ròyìn rẹ̀ pé àwọn àṣàtù rẹ̀ mọ̀ gbádùn o wọ́n dògbòǹgbò níbi dídà ó ti bá yín sìn nítorí pé gbogbo nǹkan tó pé sínú ọgbà Jánnà gbogbo àwọn nǹkan tó yẹ sí pé tí máa ń mú yàn sinmi ni àwọn nǹkan ìrọ̀rùn tí máa ń mú yàn sinmi òun ni ó pé sínú ẹ̀ àtàwọn nǹkan tó dùn tó dùn torí bí èyí abẹ́lúwà Allah subhanahu wa ta'ala kódà fún kó ṣe àwa náà ní ìkan nínú àwọn olùgbé iná ọgbà jẹ́nà ọlọ́run bá kọ́mọ́ ṣe ní kọ́mọ́ ṣe lé wà ọlọ́run bá kọ́mọ́ sí pé ìpín wa táà ní nínú ẹ̀ náà ní bíbọ́tà kan gbòrì lásán ọlọ́run bá já nípìn nínú àwọn tí já wà nínú àwọn tí ó nípìn nínú wíwọnú ọgbà náà. Naam lẹ́yìn ilé ìbáyìí ọlọ́run bá lè kíra wá bẹ̀rẹ̀ láti àyà 17 ọlọ́run bá lè já wá bẹ̀rẹ̀ sí tó máa mú wá oríṣiríṣi àwọn nǹkan nínú àwọn nǹkan tó yẹ pé ọlọ́run bá lè kíra dá sórí ayé yìí tá rí láwọn nǹkan tó yẹ pé táwa náà bá ń rí yóò máa wù wá yóò máa wù wá àwọn nǹkan yìí sì ní àmì náwọn nǹkan yẹn jẹ́ fún pé àà ọlọ́run ọba ọba tí ń bẹ ni ọba tó sì ní kápá ni ọba tó sì jẹ́ pé òun ló dáyé yìí òun ló sì yẹ ká máa kùn káwo gbogbo àwọn nǹkan tọ́lọ́run bá dá ọlọ́run ọba yìí ká bẹ̀rẹ̀ sí máa ka àwọn nǹkan yẹn fún wa eléyìí tó yẹ sí pé gbogbo wa náà láàmú fojú rí tẹ́nì ò lè takò pé kò sí abẹ́ẹ̀kọ́ ni torí gbogbo wa náà là ń rí báyìí ọlọ́run bá adíkẹ́ wá sọ fún wa pé òun lòún délé òun nílé ìbádàlá ẹjẹ́ àpòrà sí kìníkà gbogbo àwọn nǹkan tọ́lọ́run bá adíkẹ́ lámọ́ sọ pé òun dá òun lòún dá yẹn ǹjẹ́ lẹ́yìn ọlọ́run bá tẹ́yìn tó fi rẹ́ ẹnìkan tó kílèmù pé òun lòún dá kò sí èèyàn tó bá kílèmù pé òun lòún dá ẹsẹ̀kẹsẹ̀ náà ní gbogbo yẹn pé irọ́ ló pa wọn nídìí kẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ ronú kẹ́sùn mọ̀ pé àà ah, àà ah, ah, mọ́fìlà káyì ní ṣeré ìlègbà wọ́lọ́dákìn ṣẹ́mà àyàfà àwọn títí wọ́n bá ti bàjẹ́ tán pátápátá ló lè gbárù nǹkan báwọn àwọn títí wọ́n bá ti bàjẹ́ yányán ló lè gbárù nǹkan báwọn ókè ní tìbáyì nínú àwọn tí làákàyè wọn ti kó ti kó ti porúkúrú musu làákàyè wọn ti dorí kodò yányán làwọn kírísítẹ́nì wà despite ìpá nàbí ìyẹn sáwò claim fóònù ń dá o wọ́n ti lẹ́wọ̀n lọ́dà sẹ́wọ̀n pé àrẹ́bìnrin ẹ̀fún mo lẹ́nu kẹ́kọ̀ọ́ claim àbí sánàbí ìsá sọ pé mi mọ̀ dá gbogbo àwọn kìíní ọ̀dà àyà kan tó bá ti sọ ẹ̀rí ọyà yìí kírísítẹ́nì ẹ̀rí dà àdẹ́rùpá ní bèrè ẹ̀rí lọ́sẹ̀ yìí náà ni àbèrè ẹ̀rí lọ́wọ́ yìí náà bó lẹ́jọ́ wá sọ̀rọ̀ fún atẹ́ẹ̀ni fún alẹ́rì tí bá ti sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀rí nì tẹ́ tẹ́ bá ti fẹ̀rí dí ọ̀rọ̀ mọ́lẹ̀ bó lẹ́jọ́ ti fẹ́ sọ fún mi kí n gbọ́ ìwọ́n sọ fẹ́mi ó kẹ̀kẹ́ mi náà bá sọ kankan fún ẹ̀kọ́ ájọmọ́ júlúra wa ní in tí ó jẹ́ kọ́rọ̀ rẹ kó ní ìtumọ̀ lọ́dọ̀ mi tí ìsìnkú ń sọ̀rọ̀ ní kò fẹ̀rí tì ó lè sọ fún mi pé ìwọ lọ́kàn àyẹ́sọmọ pé wọ́n ti lè gbọ́lá fún làkàyè tí ẹlú tèmi ó sì lè sọ fún nǹkan pé bí kẹsì ní ẹ̀wọ́n sọ fún mi kẹsì mi gbà láyé nígbà tí mi kì í ṣe dẹ̀pẹ̀ tí mi sì tutù tí mi sì rin mi lè gbà nítorí lè fi sọ̀rọ̀ tí ọ̀rọ̀ ló fi tẹ̀sùn wọn tí ó fi ní ìtumọ̀ lọ́dọ̀ mi pé kọ wá fẹ́ rí ti àbí àbẹ́bí yìí sáwọn sọ pé òun lòun dá o àwọn christians sọ pé ànábì sá lọ́dá gbogbo ẹ̀ abẹ́ẹ̀kọ́ ni sọ pé kò sí nǹkan tá ń pè ní àwọn kìíní àwọn nǹkan tí ò bá làákàyè wọn ni ló fi jẹ́ pé téèyàn bá téèyàn bá ṣe christianity jù èèyàn padà yà dẹ̀pẹ̀ ní o honestly èèyàn kà máa wò bí paul ní téèyàn bá ti lè ṣe christianity jù èèyàn kà máa wò bí job ẹ̀rọ àwọn fíjó wà láti mo ṣe wà tí bá rí christian wọ́n máa ń dá wọn lójú <laughs> honestly speaking tí bá rí yẹn báyìí tó bá jẹ́ christian ni yìí ti dá mọ̀ lójú rẹ̀ pé christian ni torí pé christian ni wọ́n hàn lójú rẹ̀ <laughs> pàdé kìrìsìtẹ́nìtì ọ̀hàn lójú rẹ̀ wọ́n tó wá máa ń àwọn kan bẹ tó pé káàkiri bá ti ẹ̀tìrì ọ̀pẹ́ eléyìí kìrìsìtẹ́nì parafu eléyìí àwọn tí wá hàn lójú jẹ́ báyìí wọ́n àwọn tí wá gbé hàn báyìí bẹ́yàn bá ṣe tarabọ̀ síbẹ̀ ní ṣe máa ń hàn lára àyàn sí wọn ní ìdájú sọ fún ìyàtọ̀ ìmọ̀ pé eléyìí kèfèrí lélẹ́yìí fúra bí ṣe hàn yìí gan bí ṣe lọ jẹun àkẹfẹ́rí ṣe hàn lára rẹ̀ níbi ẹ̀rẹ́ rẹ̀ torí ìwọ̀n rìn ó jẹ́ báyìí sí bẹ́ẹ̀ náà ni tí yẹn bá ṣe tàṣọ wáfà lójú ẹ̀ tí yẹn bá tàṣọ wáfà tí ó ṣe pé yẹn fẹ́ lè jẹ kújẹ pẹ̀lú kọ súfì o tó bá lóun fẹ́ ṣe zúùlù súfì jẹjẹrẹ wàhálà èèyàn padà ya dẹ̀ pẹ̀lú kò sọ́gbọ̀n ìmáàmù Ṣáfi'í sọ pé ìmáàmù Ṣáfi'í sọ pé tí yẹn bá ṣe súfì láti ibi ìzúrí tí ó bá fi di ásìrì yàn yàwó rẹ̀ wàhálà yóò dìde dẹ̀rẹ̀ gọ́sùpù ní ìfẹ́ ṣe kò dìde dẹ̀rẹ̀ àwọn wà bí dẹ̀rẹ̀ àwọn ọ̀rọ̀ bí dẹ̀rẹ̀ àwọn ìfesí bíi dẹ̀dẹ̀rìn lọ́mọ̀ ṣe torí pé tasawuf àti christianity sún mọ́ra wọn jà ẹ̀jẹ̀ mi sábà ń sìn ó sún mọ́ra wọn jà ọlọ́run bá kó sànú wa. sókílà ń tá a bá débẹ̀ ni pé àwọn ẹ̀dá wọ̀nyí àwọn ẹ̀dá kan fẹ́ kí gbogbo náà rí táàdì takò ni ọlọ́run bá lékelá wá ọlọ́run bá kó àwọn ọwá ń sọ̀rọ̀ nípa àwọn ẹ̀dá yìí ń sọ̀rọ̀ nípa wọn nítorí àti síjú wa àti síjú àwọn èèyàn lọ síbi àwọn nǹkan tó jẹ́ àmì agbára ọlọ́run àwọn mazahiru kọ́dúrà ọlọ́run Allah subhanahu wa ta'ala àwọn àmì táàtì mọ̀ pé ah, ọlọ́run bá lágbára o ọlọ́run bá ọba lágbára ni o bákan náà àwọn mazahiru wahdaniyya ọlọ́run àwọn àmì táàtì mọ̀ pọ́lọ́run ọ̀kan ṣoṣo ni ọ̀kan ṣoṣo ni kò láfijọ kò lákẹgbẹ́ níbi gbogbo nǹkan kò lákẹgbẹ́ níbi àwọn iṣẹ́ ìṣe rẹ̀ nítorí pé lẹ́yìn ọlọ́run ọba tá ló lè ṣe bí ọlọ́run ṣe ń ṣe yẹn tí ọjà kẹgbẹ́ ọlọ́run ọba níbi tọ́lọ́run ọba ń ṣe níbi àwọn iṣẹ́ ọlọ́run níbi àwọn òròyìn ọlọ́run ọba tá lè jákẹgbẹ́ pẹ̀lú ọlọ́run ọba tíyàn ká lè sọ wípé ẹnìkan o ọmọ gbogbo nǹkan lẹ́yìn ọlọ́run tíyàn ká lè sọ bẹ́ẹ̀ ọlọ́run nìkan ló òun lòun ní ó lòun mọ gbogbo nǹkan òun tún wá ní kápá lórí gbogbo nǹkan tí èèyàn kan lè jáde lónìí kọ́ kẹnu rẹ̀ gbà kó lòun ní kápá lórí gbogbo nǹkan. Ah! lẹ́yìn kẹsẹ̀ làwọn ọjà rí ká wàhálà ibi ti bàtà mi kọ́ kódà bá ti bàtà yìí lásán èmi mo lélẹ̀ ẹ̀ ní kápá lórí ẹ̀ bẹ́ẹ̀ bá sì dé bẹ̀ẹ́ kábùkù ẹ̀dẹ̀ òun fẹ́ bà lérí ẹ̀dẹ̀ òun fẹ́ bà lérí kẹ́ lẹ́yìn lẹ́ni bàtà yìí kẹ́lẹ́ bá ń pẹ́yìn kẹ́lẹ́ ní pátá lórí gbogbo nǹkan bàtà lásán ni kì í ti sèmi o èmi gangan fúnra mi ì bàtà èmi lè mú lélẹ̀ èmi mo sì ní kápá lórí ẹ̀ ó bá òfin mo lè fàyà tẹ bá sì lẹ fẹ́ wọ̀ ọ́ sì tí bá ní ìgbà ẹ̀ wọ́ náà nù ẹ̀rí nù pò ní kápá lórí gbogbo nǹkan o lè ní kápá lórí àwọn kankan tọ́lọ́wọ́n bá lè kí láfagbára rẹ ká ọlọ́wọ́n bá fagbára rẹ ká ní tí ò bá lè fagbára rẹ ká náà agbára rẹ náà ká ṣùgbọ́n kí èèyàn kan wá jáde kó wá ní gbogbo nǹkan mo lágbára lórí ẹ̀ tẹ́rẹ́ nìkan tó sọ rí kò sí pé gbogbo nǹkan mo lágbára lórí ẹ̀ gbogbo nǹkan ni mo mọ̀ à ẹsẹ̀kẹsẹ̀ ra wọn wọ́n mọ̀ fòdó rẹ̀ hàn ni wọ́n ti kọ́ mọ̀ pé ọmọ nǹkan kan díẹ̀ lọ́mọ nítorí ọmọ ti kéré jù nínú tọ́ mọ̀ pàṣẹ sì ti sẹ́yìn ọmọ kéré wà má òdì tún mi rẹ̀ ilmi ìlà pọ̀lì ìlà ẹ wádùn ohun tí ń bẹ ni mélòó lèèyàn mà ó yẹ báyìí sí àmọ́ lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala òun ni ọmọ gbogbo nǹkan òun ló lágbára lógbò nǹkan òun ló dá gbogbo nǹkan ẹ̀dá gbogbo àwọn kẹta fi ròyìn ọlọ́run báyìí láwọn ròyìn sọ́nà òun bá lákẹgbẹ́ ń bẹ̀ sólórogún bẹ̀ àwọn tọ́nà ọba àríkẹ́lá ń ṣe tọ́nà ọba ń dá ṣé ọlọ́run bá lákẹgbẹ́ sólórogún bẹ̀ sẹ́lù mí tó ń bẹ tó lè dábọ́ lọ́hùn ṣe dá so nígbà tí ọ̀wá lórogún níbi iṣẹ́ rẹ̀ kò lórogún níbi ìròyìn rẹ̀ so èyí náà ló túmọ̀ sí pé kò lóru yẹ ká foru da orogún papọ̀ mọ́ nínú ìjọsìn náà ó nìkan ló ká máa sùn àwọn nǹkan ìlú ọlọ́run bá lè kí láti wá ń ṣe ẹ̀rí lórí wàhádàníyà rẹ̀ pé àlémi ọlọ́run bá ṣẹ́ ọ̀kan ṣoṣo ní ní ọjọ́ ti lọ ibẹ̀ láti máa bẹ̀rẹ̀ tẹ̀síìrù nígbà tí ọba tó jẹun lẹ́kọ̀ọ́ ti ń bọ̀ ọlọ́run ní afalaya zorona ilal ẹ mo ti ṣàlàyé fún wa lọ́jọ́ kan rí mo ní tí a bá débi ọ̀rọ̀ iblu a sọ kí ló fà tọ́lọ̀ balẹ̀ kẹ́lá fi ní ká ronú ká wòye sí iblu kéyìn pàṣẹ lè kọ̀ ọlọ́run ní bá ẹ ronú sí bá ti dá wàláhì àmì pọ̀ lára iblu lọ́lọ́run balẹ̀ kẹ́lá fi ní ká ronú sí. sẹ́rí ìwé ẹni kẹ́ni tó bá kà káyà abala ẹ̀rùn tó ní ilẹ̀ ibili kẹfà kúlì kọ́ ọlọ́run ní ẹ ronú sí àwọn àkúnmí bá ti dá wọn tó ti kọjá lọ bẹ́ẹ̀ tí ò ronú sí tọ́lọ̀ ní ká ṣe ọmọ pàdánù sọ́pọ̀ o ọlọ́run ní a ronú sí nǹkan ó ti kọjá lọ bí èjì má ó ní nǹkan ó láwọn nǹkan pàtàkì tó lọ́wọ́ bàrí jẹ́ ká mọ̀ nípa bọ́lọ̀hun ti dára fún mi bọ́lọ̀hun bá ṣe dára fún mi à ó láwọn nǹkan tó pọ̀ o lọ́wọ́ bàrí jẹ́ pé afàláyà ń zòrú náà ni afàláyà ń zòrú náà àwọn kèfèrí tó ní òsọ́lọ̀ yìí àwọn kèfèrí tọ́lọ́lọ́hun ní pé kò lágbára lórí gbogbo nǹkan yìí àwọn tí wọ́n ń sọ pé kò sọ́lọ̀ nǹkan ní ọlọ́run ní afàláyà ń zòrú náà ṣé wọn kì ń wo ṣé wọn kì ń ronú ni ṣé wọn kì ń wòye ni ilà ibili kí ló ti yẹ wo ràkúnmí lásán kàkà mú ràkúnmí kí ń fà kó lè kọ̀ ká wo bọ́lọ́hún ti dà a jẹ́ sí wípé bá a ti ń wo ràkúnmí òun lásán lásán òun kọ́ láti mọ bọ́lọ́hún ti dà o lẹ́yìn ọ̀gá bóòlù wa ti dà àti ẹni náà là ń rí wọn à ah, nǹkan pọ̀ ń bẹ̀ tọ́lọ́ fẹ́ kó wò lórí bó ti dà àwọn kankan bẹ̀tọ́ pọ́ hàn àìlérúnú rẹ̀ àtàìní màrẹ ní òjékọ́ mọ̀ pé ní òjékọ́ mọ̀ pé nǹkan yẹn ẹ̀dá ara kan yàtọ̀ sáwọn ẹ̀dá tó kù bákan náà àwọn kankan bẹ̀ ọlọ́run dára fún mi láwọn ẹ̀dá àwọn nǹkan kan àwọn ẹ̀dá kan tó yẹ pé ọlọ́run fẹ́ ká ronú sí pé èyí ni ní oṣù mọ̀ fẹ́ wá o ọlọ́run ní pé wọn wúra fún bọ́lọ̀ ti dá ni wàláyà àwọn kankan bẹ̀ tó yẹ pé kẹ́lẹ́ bẹ́yẹn bá ṣe ní màmá bẹ́ẹ̀ ló yẹ sọ̀rọ̀ ma o bẹ́ẹ̀ lọ̀rọ̀ ọlọ́run bó ṣe tó yẹ pé irú lásán èyàn lè di onímọ̀ ńláńlá fẹ́ wá o koran ló lìdì ní sí rìsáàtì koran ló lìdì ní sí pé kí n lọ sí rìsáàtì nípa iblu tó yẹ pé rìsáàtì yẹn wà ní níwà sí tó yẹ pé yìí sì kọ oríṣiríṣi ìwé jáde tó bá wá ní kí ló lìdì ní sí rìsáàtì yẹn nílé koran mi pé n tí mo kà tí mo fi wò pé a ah, mo ẹ̀dàkùn sọ́lọ̀ wọn wà lè kẹ́lọ́ sọ̀rọ̀ nǹkan báyàwó mùsùlùmí àmọ́ wá sódò káàkiri àmọ́ gbórí òdò káàkiri tó máa ń sọ pé richard ẹ̀yìn máa ń sọ lórí kan ẹ̀mọ̀ ẹ̀jẹ̀ wọ́n jẹ́ pé àwọn òyìnbó kẹfẹ́rí inú ọmọ múlò àwa ìlọ́gọ́nà irú wọn báwo ládùúgbò mà tọ́lọ̀ bá lè gba ti kí àwa mùsùlùmí nínú àwọn eléyìí wọn máa ń fún wa pè wá ní ọgọ̀ wọn máa mú wa lọ́gọ̀ àwọn ìmọ̀ táwọn ń kílìmù lónìí wọ́n jáde rẹ̀ ni àwọn mùsùlùmí jẹjẹ ló ń là àwọn ìmọ̀ yẹn nípínlẹ̀ wọ́n jálè rẹ̀ ní wọ́n gbórúkọ wọn sí bàtà ti colonize sí wa wọ́n gbé wá bí ẹni pàwọn làwọn ni àwọn nǹkan yìí ó fàyè richard lẹ̀ ọlọ́run bá dékẹ́ fún aláyè richard ayèrùnú ìdánpẹ̀ ní richard ni ẹ́ orí bá ní sí ọlọ́run bá ní ọmọ sọ fún wa yí pé ẹrìn káàkiri lórí ilẹ̀kẹ́ wo tọ́lọ́run bá dá ẹ̀mọ́ pé richard náà ń pè bẹ́ẹ̀ ẹgbá richard lọ eléyìí táyé kò ní nǹkan míì ju pé àmì ẹ káàkiri lórí ilẹ̀ ẹ lọ wà mí ọlọ́run àbígbà tọ́lọ̀ ní ká sẹ́rìn àjò lórí ilẹ̀ ká lọ wà mí ọlọ́run sékèsè rìsáàtì nu sékèsè ní àjò rìsáàtì ni ẹ kẹ́kẹ́ wá dé ní ìsìnkọ́ wá dé táì kó dé táì kó kó kó àti aṣọ òtútù kó lè pe kìíní kan bẹ lára àwọn ẹni nǹkan wọ̀ lọ àbí àwọn yóò mọ̀ mi wọ́n mọ̀ wà àwọn àfáà bí ẹni pé àwọn àfáà yìí ẹ̀yìn luko náà àfáà ti luko àfáwò ṣe lúko nítorí àfáà náà tó náà bá lúko tí ń ṣe bí ọ̀dẹ̀ ìwọ náà jára rẹ̀ ń ṣe pé àfáwò tó ló ṣe máa karú ilé yìí tí náà lúko tó tọ́ tọ́ máa ṣe ọ wá jẹ́ káwọn eléyìí máa rò pé nǹkan pàtàkì ń bẹ lọ́dọ̀ táwọn ẹjọ́ bẹ̀rẹ̀ ẹ tún ráwọn nǹkan tó yẹ pé ọlọ́run bá lékelá tó ń pè wá sákìyèsí lórí ẹ̀ lọ lọ́pọ̀lọpọ̀ nípa omi òkun lásán àǹfààní ìṣáàkì ni tẹ́kọ̀ àwọn mùsùlùmí ni a lè mú àwọn nǹkan tó pọ̀ jáde mẹ́ nígbà míì ọlọ́run bá lékelá mọ̀ sọ fún wa wípé òun dáwọn nǹkan yìí òun dáwọn nǹkan yìí àwọn afọ́mọ̀ sọ fún wa pé ẹ mọ́ gbọ́ iye sí wípé kọ́bárù pọ́lọ́ lóun dáa nìkan ni kọ́bárù nìkan kọ́ eléyìí ṣe mọ̀járọ́dún kọ́bárù eléyìí àkíyèsí ní kọ́nà balẹ̀ kílá ní ẹlú àǹfààní ń bẹ̀ well ó súnmọ́ tàbá ń padà léèdè àwọn nǹkan yẹn kama pàwọ́ sáké sí àwọn nǹkan tọ́lọ̀ ń bá ní kí ìrántí wá bẹ̀ ìgbà mí ìyá kàlímọ́ ìyá kàmọ́ bá tẹ̀ sí ìlọ́ngbà mí pé well káṣe wá sí ìbẹ̀rù ọlọ́run nìkan ni ráì pàfẹ́ ní bùkátà sí ìgbà mí ìwò pé wá o ẹ jẹ́ ká sọ fáwọn èèyàn pé àwọn nǹkan míì náà ń bẹ́ ń bì tọ́lọ́run bá àlìkẹ́lá tó fi ń pè wá sí pé a lè mọ ọlọ́run

ẹ́n tọ̀ ẹ́n tọ́wọ́ apásìkò ti tó nánu pé tọ́ àti gbọ́ àti gbọ́ ní mọ́ bátìrì ti fẹ́ tán ọ̀dà náà ti gbọ́ náà ti gbọ́ torí ta bá fẹ́ ká a rí pé tó pọ̀ fáwọn mùsùlùmí gan jẹ́ ìgbà míì tọ́lọ́mọba àlekí lábá sọ wọn pé òun dá odò òun dá wọn ẹja sílẹ̀ gangan àwọn afá máa ń gbé azákejì pé wá ọlọ́mọba àlekí lóun dálẹ̀ òun dá ilẹ̀ tọ́pọ̀ ìyẹn ni pé àǹfààní ń bẹ́ẹ̀ olè dáko gidi má sọ fún mi pé kò ṣiṣẹ́ kẹ́kọ̀ọ́ sì mímọ́ wà náró náà ń ẹ má jẹ́ kí ìrònú wa kún pẹpẹ síbi wípé ìdì kan náà ní gbogbo ọ̀sán mọ̀rún sí pé tá àbá ti wá rí sẹ́ńbẹ̀ kò sí fẹ́ nìyẹn ọlọ́run bá lè gbé ládá ilẹ̀ ọ̀tẹ̀ báyìí ẹ̀ wá ń sọ pé kò sí fẹ́ kí lẹ gbẹ̀ sílẹ̀ tí ó wù

tọ́lọ́wọ́n bá nígbà bá ń sọ àwọn ìkíní yẹn fún wa ẹ̀dá kò tó tọ́lọ́wọ́n bá ní ìsìn báyìí tí èèyàn ká bọ́ sórí odò ń pẹja ìjọba mú pé kọ́ mọ́ pẹja ni pé pa àwọn ọmọ ìjọba ni ọlọ́wọ́n bá dá odò ọdẹja tó pẹja ọkẹja dọ́jà wọn láwọn ọ̀rá ni wàláì ó gbowó rẹ̀ káàṣì lọlé ni àwọn èèyàn ọmọ bòkó làwọn ọmọ bẹ̀ọ́ láwọn ẹja kan tó kan gáà ah, irú ẹja yẹ ẹja mẹ́rin láǹfààní jẹ tó kẹja dọ́jà wọn láwọn ọ̀rá ni tí ó tọ́ bá bọ́ sórí odò ẹnìkan gbà táàṣì lọ́wọ́ rẹ̀ pọ̀ pẹja lórí odò ni nígbà tá a ti wò yí pé àwọn nǹkan ẹ̀ sì rí wà láàrin kátà òyìn ní bùkátà sí ni ṣé ẹ jẹun kí ẹ má fẹjà jẹ ni bẹ́ẹ̀ jẹjẹ jẹ ẹran náà ó jẹ́ báyìí sìn àwọn nǹkan yẹn ìgbà míì àwọn àfáàmọ́ ń jẹ kó ìwà pé ń kéé ṣe pé ẹ̀kan mọ́ gbọ́ yípo ọlọ́run lòun dá nìkan lásán o ó yẹ báyìí sìn ọlọ́run pè wá sáwọn àkíyèsí kan bẹ̀yẹn tó tá a bá fẹ́ túṣu dé ìrànlẹ̀ kòkò ni ìgbà míì tá rẹ̀ líle àti pé kì sàyè rẹ̀ líle báyìí tó bá tó àsìkò rẹ̀ àbí tó bá táyé rẹ̀ ìyún wù jáde pé àwọn àǹfààní bẹ́ẹ̀ ń bi kínní ó sì ní tọ́lọ̀ màlìkẹ́ láńsọ́ ń bẹ̀ tó ti báyìí sì tó a sì mú wá pẹ̀lú mà pé àwọn nǹkan àwọn nǹkan àwọn nǹkan báyìí ọmọ tí ó dé mọ́lẹ̀ pé báyìí sì sábẹ́ lọ́wọ́ Allah subhanahu wa ta'ala kó jọjọ rẹ̀ kí ó kẹwà ọlọ́wọ́n bá kí ó ṣe wá ní olùgbàfà fọ́lọ́wọ́n Allah subhanahu wa ta'ala olùjúpájú sẹ́lẹ̀ fófin ọlọ́wọ́n bá gbogbo ẹ̀ pàtàkì jùlọ òní pé tàwíìdì ní kíni lọ́lọ́ọ̀bà àdìkí láń pè wá sí kádọ́lọ́wọ́n bá mọ̀ náà ni káàdì mọ̀ pé kí ọlọ́wọ́n bá pọ̀ lórí wa so abẹ́lọ́wọ́n bá lọ subhanahu wa ta'ala kọ́mọ̀jì káyà bùtùlù kọ́mọ̀jì káyà kẹfẹ́rí ọ̀rọ̀ àjọkọ̀ sọ̀rọ̀ àdàwọ̀ allah alam subhanahu wa ta'ala ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk